bẹ́ẹ̀ni sà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم adọ́pọ̀ fún ọlọ́run ọ̀tọ́rọ̀ lékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu ta'ala alayhi a kí gbogbo àwọn tí à ń gbọ́ wa tí à ń wọ́ níbikíbi tí ọlọ́run bá ní ká máa bẹ wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. pẹ̀lú ògbó ọlọ́run a tún máa tẹ̀síwájú lónìí ní agbọ́nrin ìṣàlàyé fún wa ìtàn àwọn ànábì ọlọ́run ọba àlekè ọlá nípa ìpè ẹ̀dásójú ọ̀nà ọlọ́run ọba àlekè ọlá àti àwọn ẹ̀kọ́ èyí tí olùfẹ́ pèpè sọ́nà ọlọ́run ọba àlekè ọlá gbọ́dọ̀ kọ́ nínú àwọn ìtàn yìí alána amú sàlàyé fún wa ìtàn Nábì wa Lútù alayhi salam èyí tí ọlọ́wọ́n bá lẹ́kẹ̀ ọlá ránṣẹ́ lọ sí ìlú Sàdúm láti lọ bí ṣe ọlọ́wọ́n bá lẹ́kẹ̀ ọlá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ lakọ́ lánàá nínú dáhàwá Nábì wa Lútù alayhi salam a tún anábì kan náà wọn anábì ọlọ́run tó lọ́run onínàdàdùwà Yusuf alayhi salam lónìí a máa ṣàlàyé fún wa nípa dáàwàtú sayyidina Yusuf alayhi salam àbí ànàdùwà Yusuf alayhi salam ṣe pèpè sí ojú ọ̀nà ọlọ́run lókè ọlá àti ọ̀pọ̀lọpọ̀ àǹfààní èyí tí a tún fẹ́ mú nínú ìpèpè ànàdùwà Yusuf alayhi salam. ànàdùwà Yusuf alayhi salam huwa an-nabiyyu ibùnú nàbí yìí ibùnú nàbí yìí ibùnú nàbí ànábì ọlọ́wọ́ bá àríkí ọlá ọmọ ànábì ọlọ́wọ́ bá àríkí ọlá ọmọ ànábì ọlọ́wọ́ bá àríkí ọlá ọmọ ànábì ọlọ́wọ́ bá àríkí ọlá ń jùmọ̀ wípé huwa salilul anbiya ẹni tó wá nílé àwọn ànábì òun náà jẹ́ ànábì nabi muhammad sallallahu alayhi wa sallam inú hadithu Tirmidhi tí Abu Hurairah radiyallahu ta'ala anhu tó gbà wá anásìní ìnàlìkàríma ìbùnàlìkàrími ìbùnàlìkàrími ìbùnàlìkàrími yusuf ibùnà yakub ibùnà ishaq ibùnà ibrahim ẹ̀rẹ́ ni rí ẹni dáadáa ẹni yìí ọmọ ẹni dáadáa ẹni yìí ọmọ ẹni dáadáa ẹni yìí ọmọ ẹni dáadáa ẹni yìí ó ní anábìwọ̀ yusuf tí ń jẹ́ mọ̀ anábìwọ̀ yakub tí ń jẹ́ mọ̀ anábìwọ̀ ishaq tí ń jẹ́ ọmọ ànábọ̀ Ibrahim alayhi salam eléyìí kọ́ yìí náà láni tí ànábọ̀ Yusuf alayhi salam tí ọlọ́run bá fi kẹ́mọ́ ẹni rí ni wọ́n ọmọ ẹni rí ni wọ́n eléyìí a máa ní dáadáa tí yóò ṣe fún olùpèpè sọ́nà ọlọ́run bá àlékè ọlá lọ́pọ̀lọpọ̀ ọgbà tó lọ́n bá ní kí ó jáde nílé rí tí ń jẹ́ ọmọ ẹni rí tí ń jẹ́ ọmọ àwọn èèyàn tí kò sí tí wọ́n ń ṣe nílé wọn ju iṣẹ́ rẹ lọ èyí máa ń sábà lọ́pọ̀lọpọ̀ wúlò fún tọ̀hún pé pọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rẹ táwọn bàbá rẹ̀ ń ṣeun tí àwọn òbí tó bí bàbá rẹ̀ náà ń ṣeun ní òtún kan ọmọṣẹ́ yóò ní alábì ọlọ́wọ́n bá yìí ló fi ní iyì yìí káṣíṣe ló jìnnà àámu náà wípé tọ́lọ̀ ń bá ní kíyàn rí dáríyà tó wá nílé eré àwọn gbọ́dọ̀ mójútó bò lòun náà ṣe jẹ́ ní eré tí ó fi lè jẹ́ wípé dáadáa tó bá pàdé lẹ́nu àwọn bàbá tó bí i lọ́mọ tí wọ́n ń jẹ́ ni ọlọ́run tí wọ́n ń jẹ́ olùpèpè sọ́lọ́run ní òkò tó pọ̀ mẹ́nu ẹ̀kọ́ kó náà wá gbìyànjú kó lọ́n fún un ṣe kó náà tó rí ẹni retí yóò léde torí lè nǹkan tọ́lọ́run bá fún yàn ní irú yìí dáadáa ni o tọ́lọ́run bá àríkẹ́lá fún ànábìwá Yusuf alayhi salam tọ́lọ́run bá ní kó máa jẹ́ ànábì ọlọ́run ọmọ ànábì ọlọ́run ọmọ ànábì ọlọ́run ọmọ ànábì ọlọ́run. Nábì Yusuf alayhi salam ìtàn tí a fẹ́ kọ́ nípa rẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ nípa Yusuf ó pọ̀ gan o. Ṣé kọ́lọ́wọ́ bá rẹ̀ kí ọlẹ́nu àwọn ànábì ọlọ́run tọ́lọ́ ń fi ẹ̀kọ́ tó pọ̀ sínú ìtàn ìgbésí ayé rẹ̀ ní Yusuf alayhi salam wà. Àwọn àǹfààní ìtàn tí ń bẹ nínú ìgbésí ayé Yusuf alayhi salam kì í ṣe fún àfáà nìkan kì í ṣe fún olùpèpè sọ́nà ọlọ́run nìkan kì í ṣe fún olùmọ̀ nìkan gbogbo ìran èèyàn gbogbo olùgbé iṣẹ́ ọlọ́run ọba àlejò ọlọ́lọ́wọ́ gbogbo mùsùlùmí ló ní n tó fẹ́ kọ́ lẹ́yìn ọ̀kan ní méjì nínú ìtàn ìgbésí ayé Yusuf alayisalaam ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ̀rọ̀ olùsọ̀rọ̀ olùsàlàyé àǹfààní tí ń bẹ nínú ìtàn Yusuf alayisalaam ni wọ́n ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ káwọn ẹlòmíì wọ́n bẹ̀rẹ̀ sí máa kà á ní méjì ti àǹfààní yìí ààrẹ inú ògbésà Yéṣùfù àtúnrẹ́lẹ̀ ààrẹ ẹlòmíì tó kà á dé àǹfààní ẹgbẹ̀rún ẹwọ́n ní ká máa wò lẹ́yọ kọ̀ọ̀kan ní méjì méjì ààrẹ tí ò ní kéré sí àǹfààní ẹgbẹ̀rún nínú àwọn àǹfààní tí ń bẹ nínú ògbésà Yéṣùfù fún àkọ́kọ́ tí àwọn pè ní ìtàfùl elif bilfawaidi al-alif mẹ́ńkísọ́tì Yusuf pé ìta olùbájòkópọ̀ olùbáṣepọ̀ lọ́rẹ̀ẹ́ àǹfààní ẹgbẹ̀rún tá a lè rí mú jáde nínú ìtàn Yusuf àìsàlà. mo ti a fẹ́ mú lónìí pẹ̀lú ògùn ọlọ́ tí ń jẹ́ kó náà lọ́wọ́ fi ṣàlàyé dáhàwá Yusuf àìsàlà. lókè Yusuf àìsàlà ìmọ̀tọ́ làwọn bá àlejò alóògbé dìde nílẹ̀ Mísírà aláwùjọ yìí tó nípa àwọn náà ń kọ́ gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run bá yòókù náà ẹbọ náà ní máa sábà pọ̀ láwùjọ pápọ̀ máwọn ìwà míì tí ò dá tí ọlọ́run agbé ànábì dìde láti wá ṣàlàyé bí ànábì wa Yusuf ṣe ń bẹ láwùjọ àwọn èèyàn tí kò sí tí wọ́n ń dọ́sẹ̀ fún àfẹ́bọ àfòrùsà lẹ́yìn ọlọ́run bá àlejò ọlá lẹ́yìn ìyẹn kan tún láwọn ìwà míì tí ò dá tí Yusuf alayhi salam tí ó wá fi dá àwọn ààrẹ pè wọ́n lákèésí. àwọn ọmọ wa mú wọn ní ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ògùn ọ̀rọ̀ lónìí àwọn àǹfààní díẹ̀ tá a ṣàjọ tá a wípé bí olùpèpè sọ́nà ọlọ́run ṣe lè kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ kọ́dà ìwọ náà tó ń jẹ́ mùsùlùmí fetí dáadáa àwọn àǹfààní ń pọ̀ tó fẹ́ kọ́ tí ó ní dáadáa tí ó tún ṣe nínú ìgbésí ayé rẹ̀. lákọ̀ọ́kọ́ níta fẹ́ kọ́ nínú ìtàn náà Yusuf alẹ́sẹ̀rá ó wípé ẹ̀lẹ́ ìbọ̀rọ̀ tu bìkàmáàrin nìháyà ti lálùbìdáyà tí ẹ bá rìn láyé tí ẹ ní kọ́ọ̀sì tí ó ń fojú sùn pé ohun tí mo fẹ́ wá fàyè ṣe lélẹ́yìí èyí èé bẹ̀rẹ̀ sí máa má kéèyàn láti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ bí yẹn bá rí ṣe tó ṣe láti gbẹ̀yìn tó ṣe láti tán ìgbẹ̀yìn gangan ni tó níṣẹ́ ìyẹn fi ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ìyàwó yẹn ẹlẹ́rọ ọmọdé ń gbà míì tẹ́sí pé ọmọdé mẹ́tẹ́ tẹ́ ẹ máa fi ìbẹ̀rẹ̀ tẹ́ ẹ máa nímọ̀ ọmọdé ń wo ẹ̀rẹ̀ ṣiṣẹ́. Àwọn ọmọ ìyá Yusuf Alayhisalam nígbà tí wọ́n rí Yusuf Alayhisalam níbẹ̀rẹ̀ sí lo ìgbésí ayé rẹ̀. Tí wọ́n rò bí wípé nítorí kó jẹ́ àbúrò àwọn ó jẹ́ni tí ó wáyé lẹ́yìn tàwọn. Àwọn gbìyànjú àwọn onídẹ́kọ̀ọ́ ríbi tí ń lọ kódé. Ó sì gbìyànjú lóòótọ́ bọ́lá ọba àlékè wáyé pé wọ́n nu ìtàn Yúsúfù ní pé ìpìlẹ̀ nígbà míì a lè máa wò ó láti lè fi dájọ́ yányá tí yẹn bá níbi parí ìgbésí ayé rẹ̀ lé lórí orí ẹ̀ gangan ni a fi jẹ́ni tí ó yin ó ń tọ̀ wọn àti kábò ń tọ̀. ànábì Yúsúfù alayhi salam tó ń tí ogun táwọn èèyàn láwọn ẹ̀gbọ́n tí wọ́n ṣe àbáwọn wàhálà míì tí wọ́n pàdé lójú ọ̀nà kí wọ́n ń gbé ìgbésí ayé wọn ìgbà tí wọ́n padà wá láǹfààní àti dégbẹ̀yìn tọ́lọ̀ ní ká máa lọ apàdà àbí wípé gbogbo ìbẹ̀rẹ̀ tí wọ́n rí mu tó jẹ́ bẹ̀rẹ̀ ìbànújẹ́ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn níbẹ̀rẹ̀ gbogbo ìṣẹ́ ayé wọn èyí ń dìgbà kan lọ́wọ́ padà wá fi jẹ́ ká lè máa parí ìgbésí ayé wọn sí tí wọ́n padà lọ fi jẹ́ pò náà ní jẹ́ ìkẹ́gùn ìgbésí ayé wọn ohun gangan ni tá a wàá lò ní yasik àǹfààní tá a fẹ́ mú níbí oníkí gbogbo dárayá ẹ má jà fi bíbẹ̀rẹ̀ ká fi bẹ̀rẹ̀ sí máa ń wá ara wa wò tá a bẹ̀rẹ̀ dáadáa gbogbo ẹni tó bẹ̀rẹ̀ dáadáa náà ní parí dáadáa kì ṣe ni gbogbo ẹni tí bíbẹ̀rẹ̀ rẹ̀ dàbí pé kò dá náà ní máa ń jẹ́ pé àìdá náà ní fi parí nínú ìgbésí ayé ọmọ ènìyàn nínú gbogbo ohun tí èèyàn bá ń gbégbèsè rẹ̀ lórílẹ̀ ayé níṣẹ́ ṣíṣe iṣẹ́ ọlọ́ọ̀lẹ̀ yẹn ń ṣe ni àbí iṣẹ́ ayé náà ni nìyẹn ń ṣe ni nítorí yẹ ká máa sùn jù pé kélé yìí bá ti dá ohun gangan ni tí a fi gbéyàn sókè àti ká gbé sílẹ̀ òní wípé ká máa wo ìgbẹ̀yìn gbogbo ní táwọn ẹ̀gbọ́n àbáwọn alábàágbé ànágbèwọ̀ Yusuf alayhi salam kí wọ́n ṣe fún wọn láti bẹ̀rẹ̀ ayé wọn láwọn nǹkan tí ó fẹ́ẹ́ lè ba ìpìlẹ̀ wọn jẹ́ láwọn nǹkan tí ó fẹ́ẹ́ lè ṣéèkì ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ sí máa ṣègbésí ayé wọn. wọ́n máa tọ́wọ́n bá fẹ́ wá sàánú wọn kọ́ ọlọ́run wá ní kí dáadáa wọn kó parí ọlọ́run bá ní kí dáadáa wọn kó jẹ́ kí dáadáa yìí gẹ́gẹ́ wá ní tí wọ́n padà wá parí lélé lórí tí ó sì mọ̀ wípé lójú ọ̀nà pé ń ṣe àìpèpè sọ́nà ọlọ́run ọba àríkè ọlá ní tí yẹn kí yẹn gbójú léjù kí yẹn máa ṣàdúrà rẹ jù òní fọ́sùn ọ̀là àkíbà gbígbẹ̀yìn dá gbígbẹ̀yìn bá ti dá òun gẹ́gẹ́ ni pé èèyàn rí ṣe o pé èèyàn bẹ̀rẹ̀ sí máa rí ṣe téèyàn rí ṣe nígbà tí èèyàn ò tí ì dépò gbẹ̀yìn kò tí ì túmọ̀ pé rírí ṣe òun èèyàn ò rí ṣe lérẹ̀ o tó kọ̀kọ́ kọ́lẹ́kọ̀ọ́ nínú ìgbésí ayé alẹ́bùwa Yusuf alayhisalaam ní pàtàkì jùlọ àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run ọba àlekèwálá ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ kọ́ ló kàn ìgbà ó létí lò gẹ́gẹ́ kọ́ ló lọ́wọ́ fẹ́ lò ṣùgbọ́n kàmáàlù ní àyà bó o lọ́wọ́ ń ṣe sàánú yín kí gbẹ̀yìn yín kó dáa tó tí gbẹ̀yìn yẹn bá dáa orí ìgbẹ̀yìn tó dáa gẹ́gẹ́ náà ni ìhàlẹ́kọ̀ àìlèmọ́dé ṣọ̀wọ́zámú bóyá á ti ẹ̀bùn yẹn ni o àbá ti ẹ̀yìn yẹn ni orí ìgbẹ̀yìn ni. amẹ́lìbìdì àyà pé ẹ̀ẹ́dì yẹn ká bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ sí kó bẹ̀rẹ̀ sí máa dẹ́kọ̀ tẹkúnù mọ̀ṣíríkọ̀tẹ̀n òtẹkúnù nìháyà tó mọ̀ṣíríkọ̀ dàbí bẹ ìbẹ̀rẹ̀ lè máa tẹ̀ kó máa gbẹ́tà tọ́lọ̀ ní kíná ni ìgbẹ̀yìn padà wá mú wá báyà so ẹ má jẹ́ àwò ìbẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi gbẹ́ni tí ó commend àbí condemn ṣe olùṣiṣẹ́ mọ̀ntálò láti lè kó náà láti lè ya sick láti lè fi iṣẹ́ ẹni tí ò ṣe ṣe ní pé al-ibratu bi kamali nihaya lẹ́lẹ́bìdà rẹ̀ ẹjẹ́ wo bó láti bẹ̀rẹ̀ bóò ni gbígbẹ̀yìn ìta fi bẹ̀rẹ̀ bóò ló ṣe dáa tó òun làárá nínú ẹ̀kọ́ àkọ́kọ́ nípa nẹ́bọ̀ yusuf àdìsọ́lá nínú àwọn kẹta tó ń dílé kí dáhìá gbọ́dọ̀ mójútó especially gbogbo dáhìá tọ́lọ̀ ń bá ní kí ó fẹ́ ló kọ díẹ̀ àbúbá ní kíndé kan díẹ̀ táwọn yìí máa wá lọ ṣùgbà káàkiri ibi tó bá wà a ní bùkátà sí ká ní ẹ̀kọ́ alḥadaru min alkhalwati bin nisa'i wal ajnabiyat olùpèpè sọ́nà ọlọ́run ọba àlekè ọlá inú àwọn irinṣẹ́ tẹ̀sù máa ń lò láti má rí yàn rí láti mú yàn má rí ibi pèpè náà dáadáa má láti kó báyìí pèpè yàn láti jẹ́ pé njẹ́ yẹn gbé lọ́wọ́ nínú sí ọlọ́run èèyàn ní rí ṣe èso a máa lé obìnrin sí yàn kì í ṣe gbogbo ẹ̀dá ọlọ́run tẹ́sù tí ó dẹ obìnrin sí láti lọ tán láti lọ dán àwò láti lọ kó àwọn igi ẹlẹ́gùn sí i lójú ọ̀nà kì í ṣe gbogbo wọn náà máa ń padà láǹfààní àti ìbọyọ̀ nínú tẹ́sù lò láti lè kó bá anábìwá Yusuf alayhi salam láti lè mi ìjẹ́ ni rí anáduwa Yusuf alayisalaam ó ní ìdẹ́ àwọn obìnrin sí. ẹ sì rí obìnrin tẹ́ rí yẹn bọ́lọ́n ṣe ní kí wọ́n jẹ́ irinṣẹ́ dáadáa fún dáhàwà lọ́pọ̀lọpọ̀ ọgbà lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alayhi wa sallam Khadija radiyallahu ta'ala anha Aisha radiyallahu ta'ala anha Ummu Salama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irinṣẹ́ dáadáa ni wọ́n jẹ́ fún alábàṣọ́lá dáríyà míì ṣàdákò obìnrin ó lè jẹ́ obìnrin tí ń jẹ́ ti obìnrin ilé rẹ̀ tí ń jẹ́ àbá obìnrin míì tí wọ́n wà ní wíwá pàmò wá sí ṣùgbọ́n wọ́n na ntọ́kara wá jẹ́ kí àwọn jẹ́rí nǹkan wọ́n jẹ́ irinṣẹ́ ìdààmú olùfẹ́ sí tọ́lọ́ ọ̀rẹ́ ìjọba kan. Irú ẹ̀ náà ò ní tó súnmọ́ nígbà ìpè ní mẹ́ta. Gbogbo ọlọ́mọ ìtàn àti tí arábìnrin yìí tí ó ṣe fún ànábì Yusuf. Àdọ́mọ́ ní obìnrin ń fìtínà èèyàn arábìnrin Yusuf àrẹ̀sọ́lám ó fi ìmọ̀lẹ̀ kan bẹ̀rẹ̀ ara rẹ̀ tó kàn kó wá kàn òun lára bẹ́ẹ̀ sì ni ọ̀nà tí wọ́n ń pè láti ti ń gbà pé láti ti fẹ́ gba ìmọ̀lẹ̀ ọ̀hún sára rẹ̀ ọ̀nà ìwọ̀ ni nítorí pé tí Yusuf àrẹ̀sọ́lám ó ti ẹ̀jẹ̀ mẹ́lá ọlọ́ngbùn lẹ́bùn tó pọ̀ ọlọ́ngbùn lẹ́bùn wípé ó rẹwà ní ìran ọmọkùnrin òbíṣẹ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ ìṣe ọlá kí wọ́n fún ẹ̀rọ ìjọba èyí sọ àrẹ sọ̀rọ̀ àmọ̀ jẹ́ bí ìrí pé ká ní ẹwà tẹ́ rí yẹn ká pín sí ìpín méjì afẹ́ lè sọ wípé ìpín kan náà pé méjì ń tán pè lẹ́wà ọlọ́run borí sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ arábìnrin yìí gbìyànjú láti victimize láti tráyà rẹ̀ láti dá a wò láti pè é sábúrú mọ́lẹ́bí pé ọlọ́run bá àlejò ọlá anábìyàn ọlọ́run Yusuf alayhi salam ọlọ́run ti fún un ní ìran sùúrù tó ní bùkátà sí àti lò láti rí wípé kò sí bóbìnrin yẹn ṣe lè lò ní ewu tó pẹ̀lú òkú ọlọ́run nítorí àwọn bá fi rán mi ìyìn ní gbé ilẹ̀ e fún tiẹ̀. tó ń tá a fẹ́ múlò ń bẹ̀ lẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ màkàtí mẹ́rin Yusuf alayhi salam àmọ̀tá arábìnrin yìí àmọ́ gbogbo tí a ó gbà láwọn ìgbìyànjú láti dá àpá àwọn ànábì ọlọ́run tó ọlọ́run ní kí yusuf alẹ́ sàlám kò lè dé. ìtumọ̀ olùpèsè tọ́nà ọlọ́run ọba àlekè ọlá tí ẹ bá ń pèpè tó ń dé dáhìá ìṣẹ̀dá ìrẹtẹ̀nìyẹta dákun olùpèpè sọ́nà ọlọ́run ọba àlekè ọlá gbìyànjú má jẹ́ kí àfẹ́tìnà tó ní sáà ètí ń jẹ́ àdáwò obìnrin má jẹ́ kó mú ọ. ọ̀sẹ̀ obìnrin tí a rí yẹn. قول لنا ونبع محمد صلى الله عليه وسلم يكني ما تركت فتنة ودي شاء الله òun ò fi fìtínà fáìlì ọmọ yìí alùmọ àdàbà Muhammad sallam tí fìtínà yẹn wá léwu lórí alùmọ ìyàní alárijáde alùmọ lórí àwọn ọkùnrin alùmọ yìí kò sí fìtínà kan tí ó léwu tó fìtínà obìnrin kọ́ inú àwọn èèyàn fìtínà tí olùpèpè sọ́nà ọlọ́run gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí ni. inú fìtìnà tún ní sá ìlérò ìjáàlì kọ́ọ̀lù tẹ̀fún fìtìnà tẹ̀jàjàlì. wọ́n ní ìran fìtìnà tí ìran obìnrin máa ń sábà ṣe fọkùnrin. pàtíkúlárì lábẹ́ wípé ojú ọ̀nà ẹ̀sìn tó fẹ́ràn àníjẹ́kọ̀ọ́ ríbi débẹ̀. fáwọn ẹni ọlọ́run lápèjúwe èṣù lè má rí bí polówó ẹbọ fún wọn wọn máa ṣẹ́ka tí wọ́n fi lé ẹbọ èṣù má láǹfààní àti ríbi ríbi polówó bídíà fẹ́lòmíì gbogbo ọ̀nà tí yẹn lè gbà fi ṣe bídíà náà máa wọ̀nyá àárẹ̀ bídíà ni. èṣù lè má ríbi polówó àròyá fẹ́lòmíì gbìyànjú láàrí àròyìn òun náà ń kọ́ ọmọọṣẹ́ ẹbọ náà ni wọn ní Jésù tún máa ń polówó fáwọn ọmọ ènìyàn ní pàtàkì jùlọ àwọn tí wọ́n gbé dáhàwá ọlọ́run ọba àlekè ọlọ́wọ́ òní fìtínà tó ẹnìṣà òní kó fàtánà wọn pẹ̀lú àwọn obìnrin. lẹ́yìn kọ́ la fi gbọ́dọ̀ múra olùpèpè ọlọ́run ọba àlekè ọlá kó má gbàgbé ọ̀rọ̀ kánú àwọn ẹni ìṣáájú wípé ẹnìṣà àbáyélu ṣètọ́n bí okùn tó sùn tó tẹ́lẹ̀ òní obìnrin jẹ́ o ilẹ̀ mẹ́yẹsẹ́ ọlọ́ àfihàn ẹni lọ́nba sọ́kò nù àbúrò yìí sóńdà fẹ́ múlò ń bẹ̀ ni pé níta kọ́ lẹ́kọ̀ọ́ nu dáwà nàgbà Yusuf alayisalaam pé fìtínà a máa sì yàn gbà mí lóun tí a pèpè sọ́nà ọlọ́run gbọ́dọ̀ wá sọ́ra òní tó ẹni sá tó ní ọ̀nà tí a fi ń gbà sọ́ra kúrò níbi fìtínà obìnrin òní kí yẹn sọ́ra sí fìtínà tó lọ́kọ́lẹ̀ wọ̀dé ṣe láti bí ní sá kí yẹn sọ́ra sí àdáwò ìmọ̀ rò papọ̀ mọ́ àwọn obìnrin tí ìṣẹ̀lẹ̀ tọ̀ àdánwò ìmọ̀ abẹ lábẹ́ papọ̀ pẹ̀lú àwọn obìnrin tí ìṣẹ̀lẹ̀tọ̀ bíbẹ papọ̀ yìí ó lè jẹ́ bíbẹ papọ̀ tá a fi ara kan ara àbí ó sì lè jẹ́ ìran bíbẹ papọ̀ tí ìmọ̀ òde òní sọdẹ̀tọ́ fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ bóyá chatroom sí ni bóyá messenger káàkiri ni eléyìí kọ́ inú àwọn ọ̀nà tí èèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ṣọ́ra ni nítorí pé la yakhlwanna rajulun bimra'atin ajnabiyyatin illa wa thalithuhuma ash-shaytan arákùnrin kan tí ó wá lọ kóra rẹ̀ tó gbẹ́ra rẹ̀ síbi pé ń dábẹ́ pẹ̀lú under whatever disguise under whatever reason pé ìwọ àti obìnrin tí ẹ̀ẹ́jọ lẹ́tọ̀ọ́ bíbẹ pẹ̀lú ayé jọ ń bẹ àti bíbẹ ń bá ti jọ ń bẹ pẹ̀lú ara yín èṣù máa wá ọ̀nà tí ò ní fi jẹ́ kí ẹ succeed. èṣù gbìyànjú lórí àdébọ̀ yusuf alayhi salam abụrụ àrùwá burhana rabbi ọlọ́run bá ṣàánú rẹ̀ ó ti ní mà nípa kí n tọ́ ní kí n wá ṣe yìí ní ṣe. bọ́ọ̀bì bẹ́sù ṣe ń lo obìnrin yìí nínú iṣẹ́ ìfidán náà yusuf lọ́dún yusuf kọ́ náà ni wọ́n sá ní sùúrù látara arábìnrin yìí ni wọ́n jí nígbà tí wọ́n ń bẹ pẹ̀lú òṣèlú ní ẹ̀nà صبر اختياري sùúrù kéèyàn kọ́ ní wọ̀nìkan lóògì lọ sínú létíwọ̀ àti ẹjọ́ ń bẹ òun kì í ṣe ọ̀kan àwọn afá oníṣẹ́sùúrù mi wọ́n lẹ́kùn méje ni lẹ́kùn méje ni ó wá láti gbogbo àwọn lẹ́kùn tó lìdì lọ síbi tí wọ́n jọ bẹ̀ yìí tó ti bẹ́ẹ̀ náà kọ́ ọ̀kọ́ rẹ̀ ti haikalek ó wá màmá ó ọ̀fà Yusuf alayhi salam ó ọ̀fà rẹ̀ lára rẹ̀ láti wá sàbú fàkánà fi dhalika sayyida rijalin yakununa tahta dhilli rahman Yusuf alayhi salam wá gbìyànjú pẹ̀lú sùúrù rẹ̀ bóyá ìrìn ṣe tẹ́lifíṣù alayhi salam wá wà nínú àwọn ìran ọkùnrin tó jẹ́ wípé ọlọ́run àbúrò máa gbé wọn sábẹ́ bògì ìkẹ́ rẹ̀ lálùkìyàmà ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ bẹnu hadith wípé wàrọ̀ jòrò ní dàátù mọ̀mọ́rọ̀ ẹ̀tún dàátù márùn sídìní wà jàmánì ọ̀kọ́ọ́lẹ̀ ìní àkọ́fúnlá nínú àwọn èèyàn ọkùnrin àwọn èèyàn tí ọlọ́run ọba àlekè ọlọ́wọ́ fi sábẹ́ àbògì ìkẹ́ ní ọjọ́ tí ò ní sí bògì ìkẹ́ míì àfikọ́ ọlọ́run ọba àlekè ọlá ọ̀lọ́lákùnrin ìkan owó kọ tó ní ìntàlè pè ní status láwùjọ kì í ṣe pé wá jẹ́ yìí nìkan kọ́ wọ̀jẹ̀mẹ́rin ó tún lẹ́wà kì í ṣe ìwọn obìnrin tí ó ọ̀fà ara rẹ̀ fẹ́yàn téèyàn ò ní fẹ́ súnmà gbogbo nǹkan yìí níbi lára ìmọ̀ràn àti aziz bẹ́ẹ̀ tó jùlọ náà kọ́ yusuf alayhi salam istata'a an yughallib janib as-sabr al-ghalib al-iftitan ó gbìyànjú pẹ̀lú ìkẹ́ ọlọ́run ọba àlejò ọlá fún wípé ní àwọn ibi ṣe sùúrù ogun tí arábìnrin yìí tó pè wá ṣe kò ṣe so dáríyà náà lọ́pọ̀lọpọ̀ láyé lónìí especially àwọn èèyàn míì tí wọn ò sábàbù sí báàbù tí ẹ̀ka mójútó ẹlòmíì ní mo pè láfa olùṣe dáwà ìwà lóhun òun mìíràn yàrá àgbàlejò ó lè máa bẹ pẹ̀lú obìnrin olóbìnrin fún five hours six hours kí ló ń sọ fún kò sí wàhálà sí kàtà onídàá ti máa wá sọ fún obìnrin olóbìnrin báwa tilẹ̀kùn máa níwò àti ẹ̀ eléyìí kọ́ ọ̀nà àti gba èṣù láyè ni tí ò sí nǹkan míì tá a lè pé ju ìgbà èṣù láyè lọ. so eléyìí kọ́ àwọn du'atul haqq àwọn olùpèpè òdodo abájẹ́ láwọn míì tí wọ́n ti kó sínú aburú yìí láwọn tí ó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń bẹ náà fún wọn ni àlọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀já gbìyànjú wípé káwọn náà má wà nú àwọn tí eléyìí ó kó ní títí tá kó sínú aburú yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tẹ́sù máa ń gbà fẹ́ fi dán olùpèpè sọ́nà ọlọ́run lò lọ́nà yìí. àwọn àfáà ní dábàá ti fi rí èṣù tí bá ń gba ọ̀nà yìí wọ́n ní kì í ṣe àfáà àwọn àbólùpèpè sọ́jú ọ̀nà ọlọ́run yẹn gẹ́gẹ́ lè sún fẹ́ lékò ló fẹ́ ṣe ẹ̀yẹ ìpèpè sọ́lọ́run tí ń pèpè sí òun ni gbọ́mà. so léyìn ó tún jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ bẹ̀rù sọ̀tì bẹ́ẹ̀ àwọn àtisọ́gi náà yóò sọ̀rọ̀ inú ìtàn ìgbésí ayé ìpèpè sọ́nà ọlọ́run ọba àìjọ́lá sí àrí ọ̀dọ̀ Yusuf àìsàlá bákan náà nínú tí a tún kọ́ lẹ́kọ̀ọ́ nínú ìpèpè ìgbésí ayé ànágbọ̀ Yusuf àìsàlá ò ní ọ̀sọ́bùrù ẹ̀ńdẹ́ ìlmásọ ibi ẹgbìyànjú dáìyà àti ń sáré fún wa tipẹ́tipẹ́ ìgbésí bí wọ́n ti fẹ́ ṣe tọ́lọ́run téèyàn ó lóun fẹ́ máa pèpè ọlọ́run ọba àlékè ọlá láì jẹ́ wípé yóò ṣe sùúrù àfáà ní ọ̀nà méjì ní sòrò ọ̀sọ́bọ̀ olè ṣíyárì ọ̀sọ́bọ̀ olè ẹ̀dùtẹ̀rárì ìyá sòrò mi ń bẹ́ ń gbà mí èèyàn lọ́ṣà àti kéèyàn ṣe tọ́lá bá fi àdáwò èdè bá dáríyà tí kò sí tí ó jẹ wọ́n lọ́ṣà jù kọ́ ní sòrò lọ àwọn ọmọ bá rẹ̀ kí ọlá fi àdáwò wípé ìkànnú àwọn ọmọ dáríyà kú ọlọ́ṣà wọn fi sùúrù náà ọ̀tá àdínkù náà lọ sí kóòtù wọ́n lè nǹkan náà máa fi ń dá àwọn ẹni rẹ̀ o gbogbo èrè láti rí àwọn tá a lè tọ́ka sínú ìgbésí ayé àwọn àgbàlagbà ìjọba ìran àkejì náà ìran sùúrù ni àsọ́bù lè ṣíárì sùúrù tí ó pé ọ lè má fẹ́ ṣe gbẹ̀yìn mẹ́rin ni ó mọ̀ ṣe gbogbo ìran méjèèjì ló wá ṣẹlẹ̀ sí ìṣúra ìṣàlá anábì ìṣúra ìṣàlá sábàrà alákìrì ìkọ́tẹ̀ wọ́n ṣe sùúrù ojú wọn náà làwọn ọmọ ẹ̀yà wọn ọmọ ẹ̀yà tí bàbá pàwọ́ pọ̀ tí káwọn náà ni wọ́n yẹ kí wọ́n gbá kí wọ́n gbá roko máa kí wọ́n dìfẹ́ǹdì dignity rẹ̀ ká máa dìfẹ́ǹdì bìyìn ní ẹ̀dá àjàkùn ní ṣe àwọn gangan náà ni wọ́n wá gbégbé sẹ́rí pé àwọn fẹ́ mú kó lórílẹ̀ ayé nítorí wípé kí ni àwọn ò fẹ́ kí ntọ́lọ́wọ́n bá kádàrá pé ní òjẹ́ láyé kó má jẹ́ gbẹ̀mọ́. mẹ́tò ìmẹ́nà kọjú Yusuf alayhi salam oná làwọn ẹni yìí ti bẹ̀rẹ̀ sí máa execute plans wọn ó mọ tẹ́lẹ̀ sí fún kò sí lọ́pọ̀ kò lè ta فصبر صبرا هو في حقه وأنا شيء أسسون أنفاني àti bọ́ kúrò níbi aburú àwọn ènìyàn nínú àwọn ìran ààrẹ tí Yusuf alayhi salam tí wọ́n tún tún fi sùúrù tí wọ́n fi jíṣẹ́ ọlọ́run ọba àlẹ́kẹ́ ọlá sabruhu ala kaydi imra'atil aziz nígbà tí arábìnrin ọba Misr tó fẹ́ ṣe aburú fún gẹ́gẹ́ bí n dá aṣọ lẹ́ẹ̀ka tó fẹ́ pèsè aburú tó fẹ́ pèsè wà tí ò dáa eléyìí kò sábà easy fún yàn tí kí Yusuf jẹ́ ọ̀dọ́ ọmọkùnrin arábìnrin yìí náà jẹ́ obìnrin tó jọ̀dọ̀ tí òun náà ọlọ́run bùn lẹ́wà àwọn méjèèjì ni wọ́n ń bẹ Yusufu ń bẹ ní ìlú tẹ́ẹ̀nì kẹta ò máa bọ́ bá ṣe ẹnì kẹta òkú lérí ó gba àwọn nǹkan tó lè mú Yusufu ṣe kìíní yìí pọ̀ alayhi salam ṣùgbọ́n kò ṣe o nítorí wípé ní ọlọ́run bá àlejò ọlọ́kọ̀ àmàṣe. Nǹkan tó rí inú àwọn ààyè tí Yusufu alayhi salam tí wọ́n ti ṣe sùúrù wọ́n sábùrù hù ẹ̀lẹ́ ẹ̀lẹ́ àfá nítorí ẹ̀ mú wa má jẹ́ kẹ́ ẹ ta burú tẹ́lẹ̀ ní ṣèyí bí àájò sẹ́wọ̀n tó pè fún olè pè fá akọ́ lọ sun ẹ̀wọ̀n ju kí ọ ṣe ń tò dá lọ lómi ò léwu kò níwọ̀ àwọn ẹ̀mí yìí àwọn ẹni ọlọ́run àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run ọba àlẹ́ tí ọlá wọn a máa pè fá pé instead tẹ́sí ọlọ́run fi wá dàrú kẹ́mi yá a máa lọ sun ẹ̀wọ̀n kẹ́sí ọlọ́run má dàrú ó dáa ju kẹ́sí ọlọ́run dàrú kúrò mi lọ eléyìí kọ́ ìran sùúrù ni o gbogbo àwọn ìran sùúrù yìí náà ń kọ́ nítorí wọ́n mú anábì yusuf alayhi salamu ṣe ni pé wọ́n ti ní gbàgbọ́ wọ́n ti wọ́n ti ní mà nípa pé ó kàn lè jẹ́ pé bìdáyà tó nù ọ̀rẹ́ kan tó ní ó lè jẹ́ ìpìlẹ̀ tí yóò máa ní ní lára àti ṣe ni gbani hayatuhu insha Allah mushrika ó ti mọ̀ wípé ó wá fi rẹ̀ kó pẹ́ tó dáadáa náà ni ó gbàdà láǹfààní àti gbẹ̀yìn rẹ̀ so dáìyà gbọ́dọ̀ ṣe sùúrù sùúrù tó fẹ́ ṣeun lórí àwọn ìtí ń jẹ́ ìnira tó ṣẹlẹ̀ sí ohun sùúrù gbà díẹ̀ ni àfààní bisabri wal yakini tunalu imamatu fi din sheikhul islam ibn taymiya rahmatullahi alayhi wọ́n ní kò sẹ́ni kẹ́tọ́ lè dépò ńláńlá ní ẹ̀sẹ̀ lọ tó lè dépò àwọn olùdarí àwọn èèyàn ńláńlá àwọn ìmáàmù ìmáàmù tá a máa dá ọkọ wọn tá ní ní máa dá ọkọ wọn nú ẹ̀sìn ẹ wá àwọn lọ ẹ wá àwọn lọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àgbà mára ni wọ́n gbà mára lójúọ̀nà ìṣọ́ra àwọn ìkẹrà wọ́n níbi sábòrì wáyé kíyìn kéèyàn ní sùúrù kéèyàn sì lágbà mára kéèyàn ní àmàdájú pé ojú ọ̀nà ìtọ́lọ̀ náà ni si sì ní ìmúra àti èdó lórí ẹ̀ wọ́n nílò àwọn ìwà méjì yìí kọ́ o bí tuná ìmọ̀ àmá bí ti dín èèyàn fi ń láǹfààní àti lórílẹ̀ ọlọ́ni waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina tí a fi wọ́n ṣe àwọn aṣáájú aṣáájú ìmáàmù lágbájá láwọn máàmù tó kọ́ wọn ò tí parí tọ̀ àyè tí ó kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni wọ́n gbà máa láyé. ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni mẹ̀tẹ̀ a ṣe wọ́n láṣáájú rẹ̀ yẹ̀dúnà bí àmùrínà wọ́n bẹ̀rẹ̀ sí máa darí àwọn èèyàn sórí ìtọ́lọ̀ òun fẹ́ ìgbà wo náà rí ṣe lẹ́mọ̀ sọ̀bẹ̀rù nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa mú sùúrù lò bàkẹ́ẹ̀nù bí ayé àti nàìròkè náà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ pé èyí ti ń jẹ́ àwọn àṣẹ ọlọ́run amójútó ṣèjọ́ ayé sùúrù lọ fi débi tán lọ olùpèkùsọ́lọ́run bẹ̀rẹ̀ àlejò ni gbogbo àwọn tó lọ́run rí lójú ọ̀nà ìpè ẹ̀dá lágbàjá bú ọ pé ìtẹ́tì ẹ kò sóúnjẹ wọ́n lé ọkọ ńlé ó gba àwọn nǹkan báwọn ó normal fẹ́yìn ọlọ́run bá fẹ́ sàánú tí ó gbọ́n jíṣẹ́ ọlọ́run ọba àlejò ọlá àwọn tó ṣáájú rẹ náà wọ́n ṣerú ẹ̀ fún wa wọ́n tó bá fẹ́ sùúrù tó sì ní gbàgbọ́ pé mo máa tí ń ṣe pẹ̀lú sùúrù àti ní máa tí ń ṣe wọn lọ́lọ́run ó padà wá fi ṣíbi sọ́ di kíni sọ́ di ẹni rẹ láwùjọ. ẹlẹ́ẹ̀kejì náà àwọn ẹni tí a tó fi ṣàlàyé àǹfààní sùúrù yìí fún wa ó ní wípé àfààní ọ̀rọ̀ àmàríkì àìlùkọ́òfì mọ̀tàṣà òlàmúní gbogbo ibikíbi tá a bá ti rí i pé ìbẹ̀rù fún pínpín ọmọ ènìyàn tá eléyà ìbò fún pínpín la máa ń bẹ̀ yìí ìfọ̀kànbalẹ̀ kébi tí ìbò fún pínpín ń bẹ náà lọ́ọ́ ti padà rí ìfọ̀kànbalẹ̀. فليس يأسا وأول مفعول به gọ́ọ̀rẹ́ tí mo jìnnà ntí bá kọ́kọ́ ń tẹ̀ ìbànújẹ́ nígbẹ̀yìn ó lè padà wá dé níbẹ̀rẹ̀ ó lè padà wá dé ntí ó padà wá mú yẹn mọ́ dùnú nígbẹ̀yìn فالله من لقينه بعد الخلاص من السجن ما جنتي أجاك منه ọlọ́run ọba rẹ lẹ́yìn tí yusufu ti lọ káàkiri ààrẹ ìsàlámù nínú àwọn ìjìyà tọ́lọ́run ní tí ó pa sùn nínú àwọn ìnira ìgbìdìbí lẹ́yìn ẹ̀ ọlọ́run wáyé tó wá jẹ́ ọba mísírọ̀. bákan náà ọlọ́run ọba ń àbá tó ń lọ pé eh, inú àwọn nǹkan tí a tún ṣàǹfààní nípa dáhàwà náà ìbọn yusufu ààrẹ ìsàlámù àfààní àmà fi rasulillahi yusufa uswatu ẹ̀yẹ olùsí dáhàwà tí kò tó láwò kọ́ ṣe kọ́ gbé anábìwá Yusuf àìsàrá kọ́ gbé síwájú. Anábì Rasulillahi Yusufa uswatun li mithlika mahbusan àní zulli wal ifki kí wọ́n ń pa ń sàbòsí fún ọ wọ́n ń pa wọ́n mọ́ yíwọ̀n tó kí wọn náà má lè ṣe sùúrù. Tàbí Yusuf àìsàrá aqama jamila sabri. في السجن برهة فآل به الصبر الجميل إلى الملك Ànábì Yusuf alayhi salam nígbà tí gba wọn ṣẹlẹ̀ yìí bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ sí àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe as-sabru al-jamil as-sabru alladhi la yakunu fihi ní òrojú ọlọ́run kankan wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe sùúrù lórí àwọn nǹkan yìí nígbà tí wọ́n sùúrù tí wọ́n ṣe tó jẹ́ sùúrù dáadáa yẹn ń kọ́ padà wá tì wọ́n sínú ọ̀dá lọ́nà padà wá pè fún wọn. tòdá ayé à ń kọ́ olùpèpè sọ́nà ọlọ́run ọba àlekè ọlá akọ ẹ̀kọ́ yìí lára anábì yusuf alayhisalaam èyí tí a pè ní asọ́bùrù ẹ̀ńdà ìmọ̀sán ibi ká lè ṣe sùúrù nígbà tí a bá pàdé ara wa láyé sọ̀rọ̀. bákan náà nínú àwọn nǹkan tí gẹ́gẹ́ bí dáhìyà alhifadu aláàrísà láti dáwà ẹ̀tà fi ilẹ̀ hazọ́tì madoik sáma tó ipá ń bẹ nínú nẹ́ra kálá fi dáwà rẹ̀ pẹ̀lọpẹ̀ lómi ni ó torí pé ń bẹ nínú nẹ́ra ebi lásán ló pa ó wá àṣìṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́fẹ̀ wọ́n ṣe má sọ́kà ayé ni ebi ni jẹ́yìn lè wọ́n wá sí lónìí ó sì lè gbìyànjú àtiwá tòyẹ́ torí pé yẹn ń bẹ nínú nẹ́ra kéèyàn wá fi sí ọlọ́ọ̀lẹ́ kọ́dà ọlọ́run máa ń fẹ́ ládàáwò pé àsìkò tí yàn ń bẹ nù nira náà ọlọ́run fẹ́ jẹ́ ká ṣiṣẹ́ dáadáa òbíṣẹ́ ọlọ́sọ lára sọ́lá ààrí kàkẹ́ pàtàkì nígbà wọn bẹ nínú nira wọn á fi iṣẹ́ ọlọ́run lẹ̀ wọ́n sì lọ ṣiṣẹ́ ọlọ́run náà kọ́dà ká máa fi ìnira àsìkò gẹ́gẹ́ ní ìjẹ́ni ọlọ́run ìjólùṣètò ọlọ́run òdodo lè hàn lára èèyàn láti ìsọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà tí wọ́n bẹ nù ẹ̀wọ̀n kọ́dà àgbà náà gẹ́gẹ́ ni wọ́n pèpè sí àtọ̀ṣèkì ń bẹ inú ẹ̀wọ̀n ń bẹ inú ìlera wò ó tún pé káwọn ń bẹ inú ẹ̀wọ̀n àwọn ń bẹ inú ìlera káwọn má ti dára wọ́n ra kanú sọ́dọ̀ Yusuf nígbà tí sọ ìbárahu ọ̀sítàjìnàn àwọn ọ̀rẹ́ wọn méjì tí wọ́n jọ pàdé nínú ẹ̀wọ̀n tí wọ́n lọ béèrè ìbéèrè lọ́wọ́ wọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wọn kò ní bá a ṣe papọ̀ mọ́ àkéèdà kò ní bá a ṣe papọ̀ mọ́ ìmọ́lọ́n lọ́kàn. mọ́lẹ́sù alẹ́ sàlámù rí i pé kí n dá yín lò ní béèrè yín o mo sì mọ̀ pé béèrè tí ń dá yín lò ń parẹ́ o ẹ̀yin méjèèjì ni ó ṣẹlẹ̀ yín lórí máa ń tí mo lè fi ṣàǹfààní fún yín jù kì í ṣe ìbéèrè tẹ̀sí lọ́wọ́ ó ní kí n ṣàǹfààní títí yín sẹ́ńsẹ́sì ọlọ́wọ́ bá àlẹ́ kíọ́lá yásọ ìbáyé síjì ó lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀yin méjèèjì tí ẹ̀wọ̀n jọ pa wá pọ̀ arbabun mutafarriquna khayr èyí náà wò á ti ẹ̀ káṣí ẹ̀ ṣúpẹ́ á ti ẹ̀ wọ ẹ̀wọ̀n tá fi yóò lẹ̀ wọ́n dì wọ́n ń sìn lọ́lọ́run fi ọ̀tọ̀ nítorí wọn náà ń sin ọ̀tọ̀ lágbájá tó náà ń bá wa sẹ̀wọ̀n náà tọ̀ ṣé wọ́n ká tó máa wá sin ọlọ́run tó wù wọ́n ká tó máa wá lọ gbé òòṣà tó wù kó máa sìn ṣé yìí ń lọ Yusuf alayhi salam nínú ẹ̀wọ̀n náà ní kí ń pè wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ. Táwọn mi bá ń bẹ láwọn tó ń pè dọ́ àt. Máa wọnú ẹ̀wọ̀n, wọ́n máa lọ ṣe gbìyànjú búrò ni wọ́n ṣe rí sí kí ni. Ìlú gbàgbàgbàjọba ni. Yíò yẹ ṣe dáwọn adájọ́ máa ṣe inú ẹ̀wọ̀n. Inú ẹ̀wọ̀n ìtọ́ fi inú ẹ̀wọ̀n sí lọ́rọ̀ máa ní kọ́ wà inú ẹ̀wọ̀n tọ́lọ̀ máa kà ọ́ fún ẹni tí ó wọ inú ẹ̀wọ̀n. Inú ẹ̀wọ̀n náà lọ́ọ́ ti máa ṣe dáwà. Lọ́ọ́ ti fi àwọn èèyàn sí pílẹ̀ títí ilẹ̀ pọ́lọ̀ nàìjíríà á ti pé ẹlòmíì mi ń tẹ̀ mẹ́lẹ́ àwọn ẹ̀jẹ̀ lè gan náà ẹ̀yìn máa yẹ ẹlòmíì pé mẹ́wọ̀n nígbà wọn náà lè ní kọ́ọ̀sì tọ́nà bá kọ́ ọmọ kọ́ọ̀sì mẹ́wọ̀n ọ̀wọ̀ mẹ́wọ̀n bá wà mẹ́wọ̀n ọ̀rìn inú àwọn tí ó máa bẹ́ mẹ́wọ̀n tí ó yẹn tí ò mọ́ lọ ẹni tí èkì wọn náà lè sọ mẹ́wọ̀n tó ti bára àyè lábẹ́ àdáwò ọlọ́run fi sọ́ di mọ́ọ̀kì àdáwà àyíká ó ti máa ṣe dáwà bí pé àwọn tí ẹ mọ̀ ó kí ni wọ́n sì mọ̀ ó kí ọ lè jẹ́ kó lọ́dọ̀ lọ́ọ́ jà fà nínú àwọn afárá kan lè rà wọ́n lè fún ipá wọn lọ ṣe àbẹ̀wò ẹ̀wọ̀n ọjọ́ kan. àwọn adínú ẹ̀wọ̀n àwọn akẹ́kẹ́ nìkan wọ́n ń pè láàfà nínú ẹ̀wọ̀n àwọn àyìn pé àkẹ́ ń dé tí wọ́n sọ̀rọ̀ jà fà wọ́n ní sọ pé òun ti ń bẹ nínú ẹ̀wọ̀n láti bí more twenty years kódà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn ẹjọ́ ń bẹ nínú ẹ̀wọ̀n lòún ti kọ́pù wá ní kódà òun ti wà nímọ̀ fún tí ìgbà tó kúkú kúkú kúkú ti mọ kéwù kọ́nà tó ní kó wọ mẹ́wọ̀n ó wá bẹ̀rẹ̀ sí sọ kéwù tó mọ̀ ọ́n ó sọ ọ́ di iṣẹ́ àǹfààní fáwọn tó pàdé mẹ́wọ̀n ìwà ọkọ̀ ọkọ̀ wa ni bẹ́ẹ̀ dáhùn àmì ìfẹ́ wọnú ẹ̀wọ̀n láyé mọ́kọ̀ wa ní ọ̀pọ̀lọpọ̀ ló jáde rẹ̀ tó mọ̀kọ̀ wa ni eléyìí kan nínú sí àwọn ànábì ọlọ́ọ̀ni pé kò sí ibi tí èyí ti ṣe dáwà yusuf alayhisalaam ó sì irinṣẹ́ ńláńlá tí dáìyà tí ó fi pèpè sọ́nà ọlọ́run àjẹlá. tó ní títí dáìyà fẹ́ ṣe tó fẹ́ pè àwọn èèyàn náà ni kì í ṣe àwọn tí ń bẹ ní outside the prisons nìkan lọ fẹ́ pè. lọ́jọ́ àwọn nìkan lọ fẹ́ pè kálí òun wọn ti dáàwà fáwọn tí ń bẹ ní prisons. alhamdulilayi aláwùjọ lónìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n gbìyànjú láti máa ṣe prison care services láwọn tí ń bẹ nínú ẹ̀wọ̀n wọn máa lọ ń ṣe ìgbìyànjú fún wọn irúgbìyànjú yìí kọ́ wọn á tún máa lò ó lọ́pọ̀túnìtì dáwà ẹlòmíì ń bẹ gbọ́dọ̀ wọ mẹ́wọ̀n mẹ́lẹ́ òkú ṣe o kò ní jáde tí o fi kú soso ti wá gbẹ́sì yẹ kó tó kó ń bẹ bóyá ẹbọ ló gbé wọnú ẹ̀wọ̀n bóyá tàbí ìtọ́jú ìjẹ́ ló ń ṣe kọ́ ló gbé wọnú ó gbà wọn kà yí a lè fi agbẹnú yẹn náà ṣe dáwà yálà ẹ̀wọ̀n gẹ́gẹ́ lọ ń jẹ́ni tí ọní opportunity àti máa love visit she inú ẹ̀wọ̀n ọ̀ ṣùgbọ́n àwọn àmì gẹ́gẹ́ bí àdébọ̀ ìṣòro ìṣòro. àṣeyírí kanú ọ̀pọ̀lọpọ̀ ìtàn àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ti lọ tí ọ̀pọ̀lọpọ̀ wọn kódà kan bá ń bẹ nínú ẹ̀wọ̀n wọn á tún máa fi bíbẹ inú ẹ̀wọ̀n wọn say opportunity That dáwà lápèjì rẹ̀ tí àwọn àfẹ́ẹ̀sì tó ti lọ tí ọ̀nà ní kí wọ́n jẹ́ni tí ó bá àwọn inú ẹ̀wọ̀n wọ́n sì fi inú ẹ̀wọ̀n tí wọ́n ti bára wọn yẹn sọ opportunity dáwà Shamsul Ayyumat Istarkhasi nínú àwọn من nínú Ayyumat Al-Hanafiyya. Nígbà tí wọ́n ní kán tọ́lọ̀ ń kádàá kí wọ́n sọ wọ́n sẹ́wọ̀n. Inú ẹ̀wọ̀n ni àwọn tá ń bẹ ní ẹ̀wọ̀n ti rìkwẹ́sì pé kí wọ́n ṣe ìmúláwù fíkìwù Abu Hanifa fáwọn. Orí láì gbé tí àlọ́ bá. Wọ́n lè ṣe ìmúláwù tí àká padà wá ń pè ní Al-Mabsut. al fi ṣe àlàyé àwọn tíra táwọn Abu Hanifa gbára lé nínú mọ́sí àbí wọn. Tí a káà ń sọ yìí, bí ṣe tí a yọ kẹ́kọ̀ọ́ about thirty volts. Ṣé kà ti ń jẹ́ ìdí táàtì inú ẹ̀wọ̀n làfáà yìí ti jẹ́ni tí ó kọ. Ṣé máa yẹ pé ó kà á yí pé ọ̀rọ̀ kan wá bẹ náà kó nǹkan máa wá sùn kó nǹkan máa wá jí kó máa yí ti láì ní bíbẹ inú ẹ̀wọ̀n fi ṣe dáwà. A lè máa rí bí máa rí fáà sí tíra yìí lónìí. Lónìí kọ́ inú àwọn àgbà kúkúbìlì àṣìnáàf kílà táwọn almazhab alhanafi tí wọ́n gbà lókè àfẹ́dáàbá tí wá lórí mazhab àbí hanifa kílà alùsòdò inú ẹ̀wọ̀n ni ẹni tó ti kọ́ ti kọ́. sheikhul islam ibn taymiyyah rahmatullahi alayhi ẹbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́lẹ́kẹ́ wọn sọ ibn abdulhadi ó ní wa kana kathiru musannafati sannafahu wa huwa fi sijn ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí ibn taymiyyah àkọ táwa ń kà lónìí inú ẹ̀wọ̀n ti kọ́ wọ. bẹ́ẹ̀ ni pé ní last ẹ̀wọ̀n tí ibùdó tẹ́míà tó sùn ní kọ́lá Dimashq ẹ̀wọ̀n tó sùn gbẹ̀yìn ibùdó tẹ́míà ẹ̀wọ̀n tí wọ́n ń bẹ mẹ́wọ̀n wọ́n gbìyànjú àti pé àwọn tí àdìẹ lọ́wọ́ wọ́n sì gbìyànjú àti mú àwọn ìwé díẹ̀ lọ́wọ́ wọ́n máa ń kọ síra nígbà táwọn ìjọba tó rí pé arákùnrin yìí máa tó ń kọ síra ní ẹ̀wọ̀n ni wọ́n tó wá lọ kó tí àpò lẹ́bẹ̀rẹ̀ àti báwo lẹ́bẹ̀rẹ̀ fún lọ́wọ́ kọ sí àwọn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń kọ́ òun náà utilize àsìkò bíbẹ inú ẹ̀wọ̀n yẹn láti máa ṣe pàtíkà. nínú àwọn tí ó tún lo opportunity bíbẹ inú ẹ̀wọ̀n yìí láti ṣe pàtíkà. sheikh nasiru al-Albani al-Albani rahimahullah ta'ala àfáà tó gbajúmọ̀ yìí. àwọn náà sọ̀rọ̀ ọ̀dà kọ́lá àdìmọ́ṣíkà tí wọ́n sọ ẹ̀rù tẹ́míyà sí nígbà tí ń bẹ láyé wọ́n sọ Albani náà sírú kọ́lá àwọn nígbà tó nà bẹ̀rẹ̀ ayé wọ́n sún àwọn ẹ̀nà ní sixty five. Albani wọ́n nígbà táwọn fẹ́ wọnú ẹ̀wọ̀n tí wọ́n sọ àwọn sọ́nà àwọn òṣèṣẹ́ kankan o àwọn òṣèwọ́n o àwọn òṣèṣẹ́ kínní kan tó lè mú àwọn dìsáàbù kí wọ́n jà wọ́n sẹ́wọ̀n. Mẹ́lẹ́ bí sí wọn táwọn táwọn ìjọba wọ́n sọ àgbájọ káwọn lọ sẹ́wọ̀n. Ọ̀sùn àwọn máa ń wọ mẹ́wàá yìí lọ, ọlọ́run wá sàánú àwọn pé tíra tí àwọn àwọn, wọ́n Àwọn mú ọmọ ọ̀rẹ́ àwọn ti rántí wípé àwọn ní pẹ́ńsù àti ìrẹ́jà lọ́wọ́ albert mẹ́ta sọ yóò muslim àwọn ti tẹ̀lé kéèsì tí ẹ̀rọ àìbáni tó padà wá gbajúmọ̀ sí mọ̀kẹ́tọ̀ sọ yóò muslim lónìí wọ́n fi ṣe àbíríjìmẹ́ǹtì tí ẹ̀rọ sọ yóò muslim inú ẹ̀rọ láti kọ́. sọ títí mọ̀ wípé ìtafẹ́ múlò bẹ̀rẹ̀ pé dáyé ò ní kó ń bẹnu zọ́ọ̀lùfù kan àbó ń bẹnu ah, situation kẹ́ bó ti lè kó le tó kò lè gbajúdá àlọ́ rẹ̀. Yusuf alayhi salam nígbà tí wọ́n ń bẹ ní situation tí wọ́n ń bẹ nú ẹ̀wọ̀n wọ́n tó lò ó wọ́n fi ṣe dáwà àyèmáyé èèyàn ni wọ́n fi pè sọ́nà ọlọ́run àyèmáyé èèyàn ni wọ́n gbé pò nú ẹbọ lọ́wọ́ tọ̀hìd. eléyìí kan nù tá a fẹ́ kọ́ lára dáwà Yusuf alayhi salam ìdàgbé ń bẹ tẹ́ ẹ bá ti ráwọ̀ lápèjú ẹ bá àwọn èèyàn mi ẹ bá àwọn lẹ́yìn kí ní ìka ìjẹ́ mùsùlùmí ni gbogbo tí ó yẹ kí mùsùlùmí ní kò sáyà ẹ pàdé mùsùlùmí ni wọ́n tún gbà yín báyìí ẹ bá kà pé bó ni wọ́n ti ń ṣe òdú àlọ́lá lọ́wọ́ ẹ̀pẹ́ níwọ̀n yẹn lè kò sí àbúrú pé ah, bọ́dà ẹ dákun mùsùlùmí ní àdé ẹ̀kọ́ ẹ ń gbọ́ ohun tẹ́ ẹ yóò dà báyìí ẹ ẹ lè kọ́ láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́sìkì ẹ̀sìn láàrin ibi so ẹni wíwẹ̀ tí dáyà tó sì ní opportunity dáwà kò sá burúkú lò ó láti fi ìpèsòna ọlọ́run ọba ìfẹ́lá nítorí pé tọ́lọ́run ọba gbélé ní ìpìlẹ̀ ní pé pàṣẹkìrì nàgbà àti ìfẹ́kọ̀ pé ṣé ìgbìyànjú àti pèèyàn sẹ́sìn láwọn èèyàn létí tọ́lọ́run ní ká ṣe ní gbogbo ògbà ṣáàtò ni ní gbogbo ògbà tó bá ti wúlò dáadáa pẹ́lú ọjọ́ ìgbọ́n sí mọ́tàbí kọ́lá àti mọ́tàbí wáàsì a lè ṣe wáàsì náà dà عليه سواء أسماء يمين إنه على عصبة دنيا هناك عمر أسياف المغيرة فهي كمان يما نجل نقول كما شاء تكبير المطلق مو والو صجع مو مالو سي تكبير كم يلي ما يفي أسرقو تكبير أي كو إنه دعوة نعم تيا قبل بسري يوم تحيينا للفرص أما ترى تما سيزي أفرشوني تيز في دعوة سيسي سي. táwọn èèyàn ní bùkátà sí dáwà á ṣe fún wọn àkọlé nu dáwà anábìwá yusuf alayisala inú ta kọ́kọ́ inú dáwà anábìwá yusuf alayisala tí dáyà gbọ́dọ̀ kú sí tàbí ẹtù dàáyà ti nàfṣàhù mínà tuham kò sábúrú kí dáyà tí wọ́n fi ń tí èé ṣe tiẹ̀ lọ ó jáde sáré pé ẹni tá pè mọ́ mi kọ́ o àti bí mo àti pẹ́ẹ́pẹ́ táwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà tí e ṣe ti dáyà ní wọn pé o ó kọ tí ò jẹ́ tiẹ̀ wọ́n máa pè ẹni tí ò sọ wọ́n ni ó ṣe olùpèpè sọ́nà ọlọ́run tó bá rí pé ọ̀rẹ́ bó kàn jẹ́ àbátì ẹ̀ tí ń bà jẹ́ kò sí tó dáa dúró kó máa máa jáde síta láti wá defend personality rẹ̀ láti wá ní ẹgbẹ́ ni mo ṣe yìí mi ò ṣe o eléyìí nǹkan àtúrẹ́kọ̀ yìí kan nù dáwà ìṣọ̀rẹ́sọ̀rọ̀ nígbà tí ó ṣẹlẹ̀ wípé yusuf alayhi salam rọ àlá fún wọn ó sì rí àlá yọ dáadáa fún wọn tó bá wá ní ká lọ mú yusuf wá nínú túbú tí ń bẹ pé kí ó jáde kúrò nínú túbú yá nígbà fún wa yìí information tó fún wa nípa àlá yìí ó wà mọ́ reward bu dáadáa lè fowórà ni ọba wa ní sọ fún yusuf ní ìyọ̀ǹda kúrò ẹ̀kọ́ ní túbú ìgbà tí ẹni tó bá wá sí yusuf wá dọ̀dọ̀ ọba ó dọ́dọ́ lọ́dọ̀ Yusufu Yusufu alẹ́ sọ́lá ọba ti ní káyọ̀ dá ayé o wọ́n ti ní kọ́ ọmọ lọ léwu Yusufu ní olóhùn ọ̀lọ́ ó ní ìyìn lọ sọ́kọ́ bá pé ìyìn kú ònú ẹ̀wọ̀n yìí nítorí lè mú mi kú ònú ẹ̀wọ̀n ni pé ẹ̀sùn kan lẹ́ màá mà lọ sùn mọ́ mi lẹ́sẹ̀ tẹ̀mí sọ mí di aráàánú ẹ̀wọ̀n kí n tó lè kú ònú ẹ̀wọ̀n yìí ẹ múra síbò lẹ́sìn sọ fáyé pé ẹ̀sùn náà ó ìyẹn ṣe. níbi tí yusuf ṣe sùúrù lórí pé òun ò fẹ́ kó ń jáde kó mẹ́rin láì jẹ́ pé dignity òun tó fi bàjẹ́ ó kọ òun tó fi bàjẹ́ òun kọ́kọ́ lọ́wọ́ fẹ́ tó ṣe náà. inú tó yìí nìyí ànábì ní rahimallahu akhi yusuf fúnra bá ń kẹ́ ọmọ ìyá mi yusuf ó ti bẹ́ẹ̀ mẹ́wọ̀n ó ti tẹ́ náà wà lábìsàfì síjìn bí ní àtìlẹ́yìn ọdún tó pọ̀ ni Yusuf ló mẹ́wàá àbẹ́bí ní báyìí táwọn làwọn wà nípa Yusuf ni lẹ́wọ́ làbí tu fi ségi ni màá lábẹ́sà Yusuf tí mo ti wá pẹ́nu ẹ̀wọ̀n tí yá ẹ̀wọ̀n ti jẹ mí nírú àsìkò tí Yusuf ló mẹ́wọ̀n àbẹ́bí bá kẹ́mi ní o tó mà jẹ́ àyẹ̀rù ọ̀ṣúrú mo wá rú òjíṣẹ́ kan tó bá rán pé wọ́n ní ká yọ mí pò mẹ́wọ̀n àjàbùtù ẹ̀jà lóhùn ìgbọ̀nsẹ̀ ìgbọ̀nsẹ̀ ó lóun fẹ́ ríbi pé ó kọ ọbú tí wọ́n sọ òun tọ́bi ní òun jẹ́ ẹni inú ẹ̀wọ̀n yàfa àtọ́ ní ó tún sọ́tún tó tẹ́lẹ̀ kó sún ẹ̀wọ̀n táyé tí màmá gbọ́ káàkiri àfa báyìí olóyìn náà ni àfa báyìí olè ní tó ìdájọ́ fẹ́yẹ̀ òṣèré bẹ́ẹ̀ lóòótọ́ kò jẹ́ ìlóòótọ́ àwọn ni ẹ̀wọ̀n fún wọn ti yọ̀ǹda yìí ẹ̀kẹ̀ má yọ̀ǹda mi ẹ̀yọ̀ǹda mi ń torí pé ń tán sọ ń ta mi ò rí bẹ́ẹ̀ má ní abẹ́ yọ̀ǹda mi ń pé ń pe ké ó sì rí bẹ́ẹ̀ ẹ̀ka mi. ẹ bá ló sì rí bẹ́ẹ̀ ẹ ti ba ṣẹ́ tí mo fẹ́ ṣe lẹ́yìn ike mo kó náà mọ̀ jẹ́. ayé ò ní gbọ́sẹ̀ mímá irú ẹ̀ ní sọ́wọ́dẹ̀ sàlámù mo pé mo gbọ́dọ̀ kọ́kọ́ tún orúkọ mi ṣe o. àwọn àfáà ní ta fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ mbẹ̀ ni pé kò sábúrú fún dáhìyà pípé ní ti dáhìyà ní dáhìyà ohun dandan kọ́ ni dáhà ó kọ́ ẹ̀ dandan ni ó kọ́ òun làwọn ẹgbẹ́ ẹni yìí sì wọ́ fìlà gbọ́dọ̀ rẹ̀. tàbátí wàá bá abókọ náà jẹ́ tí gbogbo ayé rí iṣẹ́ ni búkọ òun ní gbọ́sẹ̀ ma ó ní ìyẹn ti gbọdọ̀ sọ́ra kí yẹn bó kọdá yà jẹ́ lẹ́yìn tí yẹn ò lè dìfẹ́ǹdì láàrin ìwà tó bá wàlẹ̀kẹ́lá bẹ́ẹ̀ náà ni dá yà sábàdì sọ tí ò jẹ́ tiẹ̀ nípa rẹ̀ tí wọ́n rí pé tí wọ́n ń sọ ìpè mí kọ́ wọ́n kàn fi ń lọ̀ mẹ́ni kò sí àbúrú kó jáde ìbáwí aláṣàbù kó fọ́ra rẹ̀ má pé ń fẹ́ tèmi ń ọba ránṣẹ́ sí Yusuf pé èèyàn ẹlẹ́bà mú un wá ẹmukóònù túbú ẹmukóònù ẹ̀wọ̀n ọ̀lẹ́mà jẹ́ ẹ̀húrù rọ̀ṣúlù nígbà tó di ṣe ọba wá dọ́dọ̀ Yusuf kọ́ lẹ́rù díẹ̀ ilẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀kì Yusuf ní sọ fún pé ìwà lọ́ba padà fasaluhu bẹ́ẹ̀ lónìí wàtí láti ẹ̀kọ́ tó àná ìgbìyànjú béèrè lọ́wọ́ ọba ẹni tó mú mi wẹ̀wọ̀n ni pé wọ́n ní àwọn obìnrin tí wọ́n gbéra wọn lọ́wọ́ wálé mi ni mo ṣẹ̀dí òsì wọn ni mo ṣe láì sí wọn. ẹni kẹfẹ́ ara wọn sọ kí ni ó mú wọn gbéra wọn lọ́wọ́. ìgbà náà tí wọ́n á pè mí gangan ni kọ́ ni mo fà á wọn jáde. òun ò sì jáde lóòótọ́ ọ̀ǹtì táwọn obìnrin ń padà wá jọ pé olùnàṣà ṣẹlẹ̀ lá àmọ́ àlẹ́ mi àlẹ́ yìí mi sọ pé àmọ́lẹ́ni bú ṣé àmọ́ lẹ́nu lẹ́nu rí táwọn làwọn mọ̀ àmọ́ làwọn sá burú fún ìgbà náà tí ó kọ́ lóṣù wá padà wá sàn pé ní eré ni báwọn ẹni yìí ni wọ́n plot against it then wọ́n rí i pé àwọn wá fridge àti wọ́n bọ̀tà so n ta fẹ́ múlò mẹ́lẹ́kọ̀ọ́ ni pé kò sá burú fún dáhìyàwó ẹ̀yìn ìbàdàn ẹ̀nàfṣàhù mìnàtúhani lẹ́tí olùsèkọ́t bìí àwọn ìyọ̀rọ̀ tí ó dá àwọn allegations tí wọ́n máa ń tàgé ń ṣe kò sábúrú kó di fẹ́ẹ́ rẹ̀ kó mẹ́ inú súnà tẹ̀lé. inú ta fi mẹ́rí kọ́ lẹ́kọ̀ọ́ tó dá àwọn ànágbà yóò sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ìlànà akọ́ lánàá nínú ẹ̀kọ́ tá a kọ́ lára dáwà lóto àlẹ́ sọ̀rọ̀ àtúnkọ́ ẹlẹ́kọ̀ọ́ náà ká tó padà tó kọ́ ń dáwà àwọn ànábì al-isti'anatu bin-nas kí yẹn wá ràn lọ́wọ́ èèyàn fima yaqdiruna alayhi ní ìran ìran ààyè téèyàn lè ṣe lẹ́yìn àwọn ti dáwà lẹ́sìn dáwà wọn nídìí ká fowó ṣe kò ní òṣàbùrú kí dáríyà bá wọn lówó sọ̀rọ̀ pé dáàdà lẹ́sìn yìí ń kọ́ àwa lè námà a lè náàdó a lówó ta na ẹ̀ràn wa lọ́wọ́ eléyìí takò sínú náà àmọ̀ nídìí owó láti lè mọ́ṣáláṣí táwọn Ah, ṣíríkà mọ́ṣáláṣí wá ti bàjẹ́ afẹ́ lọ sí dára kẹ́rin lọ ni òṣùwò ọkọ̀ lọ́wọ́ wa ẹ̀dá pẹ̀lú buhari wọ ọkọ̀ gbogbo eléyìí ò tako ìpìlẹ̀ dáyà ìyẹn lè tọrọ ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀dá tí ì ṣe tọ́lọ́ ìyẹn ò túmọ̀ pé àgbé ara ilé ọlọ́run ọba ìtàlá mọ́ eléyìí nǹkan ọ̀tún òyìká inú dáhàwà nàgbà yóò sọ̀rọ̀ sàlám relationship pẹ̀lú àwọn tí wọ́n lóko kí wọ́n lè láǹfààní àti ṣàánú èèyàn láwọn ààyè tí èèyàn bá nídìí wọn. nígbà tí Yusuf ṣe wá àti bá àwọn èèyàn méjì náà wọ̀nyí tán tó dẹ̀ ṣọ́ọ̀ fúnpá méjì ni wọ́n padà láǹfààní àti ẹnìkan ni wọ́n pa ẹnìkan ẹnìkejì ni ó padà padà sáàfin. ọ̀kọ́ rẹ̀ lílẹ̀ bíi rọ́nà ẹnìhù lájà nínú ma. Yusuf wa ń sọ fẹ́ni tó wò bíi fóun ti là ń tòun wípé òògùn ní ẹ̀ǹdà rọ̀bìkì pé dàkún sí ọlọ́run ọlọ́run tiẹ̀ nísìn ọba tó fi fásẹ́wọ̀n ó lè ti gbàgbé wa o yóò kó yé ọba pé Yúsúfù náà ń bẹ lẹ́wọ̀n o máa dábàá bá ń sọ sí létí bí ẹni tẹ láǹfààní àti ní kí ẹja ti jáde etí Yúsúfù sẹni kó ti máa pí è ọba ó mà fún wọn ní access sọba ṣùgbọ́n máa pí è sọba lè máa láǹfààní àti ní lójoojúmọ́ ọba lè bèrè ọ̀rọ̀ lójoojúmọ́ òun náà lè ní ṣúọ́ọ̀tì lọ́dọ̀ ọba kéwòn kó fẹ́ yà wọn àkẹ́kọ̀ọ́ mẹ́wàá dákun sábà bá sábà bá bèrè mẹ́ta mi jẹ́ kó mọ̀ kí n sì bẹ́ẹ̀ àwọn àfáà ilé nǹkan láàyè náà fi ìtàwọn kúlẹ̀hó alàlá òtún máa pé yusuf ò ta kòkòkò nígbà ọlọ́run àdìgẹ́lákọ́ o mo lè mẹ́rin kan lókè inú àwọn àdìgẹ́lákẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ bá ń sọ fún àpẹ́sidẹ́ǹtì bíbá bẹ́ẹ̀ báyìí eléyìí ò takùkù takù ẹ̀ṣọ́ náà àbàlẹ̀ṣọ́lá torí pé láwọn nǹkan míì ń bẹ títí ìyá níjà àwọn tí ń bẹ inna Allaha la yaza' bis-sultani ma la yaza' bil-Qur'an ọlọ́run ọba máa tún nǹkan míì sí pẹ̀lú ìjọba èyí tí ò lè fi wá àti rárá tún sí. eléyìí kan dáyà tọba lọ́pọ̀túnítì àwọn èèyàn tí ó jẹ́ pé bíbẹ wọn àti ní níbi lọ́ngìn sí dáwà yẹn ni ó lè fún dáwà yẹn ní agbára sí ìsàbùkù sí o. àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ nínú dáwà nẹ́gbẹ̀ẹ́ sọ ìsìlámù ìdáyẹ àti wíwọ̀ ẹ̀rẹ́ kan ṣáájú láti wá tún wípé tajannubu mawadi alfitani ìyẹn máa máa rìn létí bèbè fìtínà fìtínà máa sábà gbéyàn á máa gbéyàn mí ní o ìyẹn máa ń sá fún ọ ní ẹnbẹ̀nu mùsùlùmí wípé oníṣẹ́ ọlọ́run sọ pé ìgbà kan ń bọ̀ wá mùsùlùmí yóò máa gbẹ́sìn rẹ̀ sákódà ó lè gbẹ́sìn sá lọ sí òkè àpáta nítorí wípé ń bẹ̀rù kí fìtínà máa ṣẹlẹ̀ sọ̀rọ̀ ìyẹn ló fà á nígbà tí yíṣọ ẹ sàmù wípé látọ̀kọ́ èmi àti ìyàwó ọba ó fẹ́ sàbúrú fún mi ó dẹ̀ tó fẹ́ wá rọ́ọ̀kù mi pé ìnìyàn ọmọ sàbúrú fún un tí èyí bá sọ la pẹ́lú oníkẹ́nìkẹ́ kó sọ̀rọ̀ nínú ilé rẹ̀ èyí bá ti jáde kó nu ewu yìí lẹ́yìn eléyìí ìyàwó ọba tún lọ wá màá mà ó tún lọ ṣe plọ́ọ̀tì mi against mi ó di méjì ìwọ̀n àwọn ìkẹ́tọ̀ máa ń kọ́ máa bẹ pẹ̀lú àwọn nǹkan yìí kó o sì máa bẹ lọ ọba ọgbà mi gbọ́ ó gbà ní bọ́lá bá yá nípa àgẹ́ àwọn náà kọ́ nípa àfi máa ní bìlífù táwọn ń tọ̀hún yẹn ṣe ó wá gbọ́ pé àwọn ìyàwó ọba yìí tí wọ́n ń fẹ́ tì náà wípé wàlá ìlà ni ẹ̀fà àìmọ̀ àmúrúwú làyó sì jà náà nù wàlá yàkù náà nà ní ẹ̀sọ̀ rẹ̀ wípé tí Yusuf bá ṣe tí mo ní kó ṣe yìí ni ó sì òun ni ọ̀nà tó ń lè fi sákòrò fìtínà ní wọ́n wípé qala rabbi sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi lọ́lọ́run bá ẹ̀wọ̀n gẹ́gẹ́ òun mi kí n sọ ẹ̀wọ̀n kí n máa bẹ́ẹ̀ lọ àfin kí n máa jẹ ṣíkì kí n máa gbádùn kí n máa sùn lórí kùsì ìyìn fẹ́ sùn náà kí n máa lọ sùn lórí lẹ́rẹ̀ náà nínú fìtínà ni dáhìí àgbọ̀dọ̀ sákòlù fìtínà kódà ni ó pìfà kó o máa bẹ núùyà kó o má gbádùn dáadáa o lè sákò ńlé kó o sákò ńlù nítorí pé tó bá ní kó o máa bẹ ńlé kó o máa bẹ ńlù fìtínà tí ó padà wá ṣẹlẹ̀ sí ọ yóò bà ọ lọ́kọjá yóò bà ọ lẹ́sìn jẹ́ ìyẹn lè sákò ńlù fìtínà ìyẹn lòun láǹfà wá ní kẹyẹmí ní immunity against fìtínà kò sẹ́ni ẹ̀ka tó ní immunity against fìtínà kò sẹ́ni ẹ̀ka tó wọnú ẹ̀rí tó wá jáde sáàlì máa ń gbọ́ ànímà sẹ́nìkan àwọn olùfẹ́sùnà ó wá jáde láàlẹ́ ìwà láàlàwó kò sẹ́nì kankan tí ó wá kílẹ̀mù rẹ́ẹ̀kì lọ́wọ́ rẹ̀ àbọ̀ náà ní ẹgbẹ́ bíi kílẹ̀mù kankan rẹ̀ nìkan kò sí. tó ń tó dáa jù tọ́lá máa sọ bá ayà tọ́lá àwọn olùkọ́ra kì í sí olùfẹ́sùnà ni pé alẹ́ yàdọ̀ kọlẹ̀ màwá àrígbàlẹ̀ fẹ́tẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ kó yé dá ayé àríkè tí èèyàn bá ń bẹ́nu ṣòro kéèyàn fi ọlọ́run pọ́lọ̀ nìkan nìyẹn lè sábà kéèyàn má máa fìlì pé ìrìn ní agbára kan kéèyàn lè fi lára èèyàn kò nu aburú. alábìsọ̀ àti sọlá nígbà tí wọ́n ń bẹ náà pé ọlọ́run àwọn fẹ́ wọ mẹ́wọ̀n àwọn sọ fún mi pé èyí ọlọ́run ọba àlekè ọlá hàn àwọn ènìyàn lójúmọ́ ni wọ́n ń plọ́t àdéhùn. ìwà ilẹ̀ àtẹ́sùn ìfà á ní ìkéyìdà hùn náà tọ́ọ̀bà ilẹ̀ tọ́ọ̀bà tọ́ọ̀bà kún mi lọ́wọ́ kọba ń gbé aburú àti ète wọn tí wọ́n ń pa lémi lórí tí ọba bá mi pa ní ète wọn ọlọ́ni mi ọ̀sùnbùn ilé yìí nà ó súnmọ́ ní padà lọ kó sínú aburú wọn wọ́n á kó mi nàìjà ìlú ìwà jẹ́ ẹni tí ò yẹ kí n ṣe ti ẹ̀kẹ́ ṣe. so ìtumọ̀ ẹni pé dáyé ò ní òkè àdáadáa sàdúrà dé agbára rí ò lè dá ọ là kó nu ewu ọ tún gbọdọ̀ ní ìfarati ọlọ́run ọba àlekè ọlá la hawla wala quwwata إلا بالله يعني الشعار الداعية نقبل تأمر إلى كان لقنا الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل إن ò gbọ́dọ̀ تكامي شولي لا يقول ميو tí ó بكنا làyà لك لك ewu يوسف عليه السلام náà inú dàtí wọn ni pé labat kò sábúrú alimusahamatu fi tanmiyati limusama kò sábúrú kí dáhàyà olùpèsè kó náà contribute in social development nílùú pé ọ̀ ń bẹ́ẹ̀ lù nípa ní dáhàyà kò túmọ̀ wípé ọ̀ ní dá sí monday life kíkò kàn ó kàn ìwọ náà wà nípò kọ líìdì àwọn èèyàn kọ darí wọn lọ́nà dáadáa ànábìsọ̀rọ̀ ìsọ̀lá ìjẹ́ olùjẹ́síṣẹ́ ìjà ìnáde ọlọ́pọ̀ ní kó má jẹni tí ó contribute positively lórí bíìlì ó sì dà sókè dáyé ò ní máa ṣèṣe sí tíìlù ó fi wá máa wá wálẹ̀ tí ò ní mójú tó ìdàgbàsókè lọ rẹ̀. a rí instances méjì tí a lè rí fáà sí pé yusuf alayhisalaam ó contribute sí bó ní ìlú ó sì máa lọ sókè sí. mọ̀tàbá rí tó lára tó lára kálá sí léwu fún ọba njí yusuf fi bọ́ba yìí tú àláyé ńkọ́ òun náà la lè kà kún his own economic contribution fún ìlú yẹn ka ìmọ̀ tó fi ìmọ̀ òun ló wà nípò economics òun ló wà nípò social adviser ọ̀nà agriculture ni ọ̀nà economy ni tí tí yusuf ṣe ó fi hàn pé àáfàá olùpèpè ọlọ́run dandan kọ́ ni wípé ká máa rí i pé kò lè dá sọ́rọ̀ ìṣèlú ó lè fi làákàyè túlù ṣe ó lè fi tó mà tó kànú ọ̀rọ̀ ọlọ́run mọ́tà nábì ọlọ́run mọ́tà àwọn ẹni ṣáájú mọ́run tó tún ní mímọ̀ òye ìgbàlódé tó fi contribute sórí sórí àwùjọ rẹ̀. bẹ́ẹ̀ ni anábì Yusuf ṣe nígbà tí ọba lálà tó wá sí làákà ìtọ́lọ̀ ń kọ́ yìí tó fi ṣàlàyé pé ń tẹ́ ẹ rí nǹkan o àtẹ́ bá ṣe báyìí. Nigeria accept ó contribute sí dàgbàsókè ìlú ni pé kọ́dà ó béèrè fún kọ́ba fóun náà ní sí in the government house èmi náà nǹkan mo fẹ́ jòkó sí ààyè ìjọba mo rí kí mo lè tún nǹkan ṣe eléyìí tó kò tàbí ṣọlá màdìkẹ́lá ilé ìlọba fi kọ́ọ̀dà jà á ní àlẹ́ ọ̀gá ẹni àbùdí ìyẹn àfihàn àrè kí ọba ó láwọn àyè kan tí mo rí pé mo ní mà tí mo lè fi kún un ṣe ẹ jẹ́ kí n máa bẹ́ńbẹ́ kí n lè fi túrù ṣe tí òun náà bá jẹ́ olùmímẹ̀sìn onídàá ayé tọ́sí rí pé ibìkan bẹ nínú àwọn ààyè ìlú tírù rẹ bẹ ń bẹ lọ fi lè tún nǹkan náà ṣe ọ̀sìn ní irinṣẹ́ náà lọ́wọ́ ọ̀sìn ní bẹ̀rù pé ní ó kó bá gbèsè ayé ayé ẹ̀yà àtẹ̀sìn yẹn kò sábúrú kọ béèrè fún kọ wà nírú àyàn gẹ́gẹ́ bí kí Yusuf alayisalaam sì béèrè wípé rọ́bìjà ni àlẹ́ ọ̀zá ilẹ̀ ọba ẹ̀jẹ̀ kìíní máa wà láyé títí bá ń wọlé láwọn owó fún ìlú kí n máa tọ́jú ẹ̀ kí n máa decide èwo ni ó máa jẹ́ revenue á máa jẹ́ transition ìní hafizun alim ẹ fọkàn balẹ̀ owó yóò ní bí. àlímù ẹ fọkàn balẹ̀ mo nímọ̀ nípa bóòlù láti ń dábí owó. dáyà náà lè kó ẹ̀kọ́ yìí lára yusuf alayisalaam. àtàkùnrin kan nú àwọn ẹ̀kọ́ lára yusuf alayisalaam ni pé ad-da'watu ala Allahi ala basirati ilmin wa tó dáyà ò ní pèpè láìsí màwọ dáyà kò gbọ́dọ̀ máa pèpè láìsí mà qul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana min al-mushrikin ìyẹn gbọ́dọ̀ máa pèpè sójú ọ̀nà ọlọ́run lórí níta àmàní níta àbámọ̀ ẹni ẹ̀ẹ̀má níta ẹ̀ bá mà nìkan ni ẹ sọ a sọ̀rọ̀ ayé eré ìfún wa lọ́pọ̀lọpọ̀ àríkánú dáhàwá Yusuf ọ̀gbọ́n kálábí náà máa wí bẹ́ẹ̀ pé ń tá a máa lò ní ojú ọ̀nà táyà ń tẹ̀pẹ̀lẹ̀ sọ́nà ọlọ́run ọba àdìkẹ́ ọlá ń kọ́ àgbọ̀rọ̀ lẹ́yìn ìpèpè yẹn ń kọ́ yóò jẹ́ ìpèpè lórí ìmọ̀. àrà nígbẹ̀yìn tí a fi parí ọ̀rọ̀ wa rọ̀ nípa Yusuf alayhi salam dáìyà olùpèpè sọ́nà ọlọ́run ọba àdìkẹ́ ọlá ádámù olùkọ́nà ó ti ní nọ́ọ̀sì nílá ìyẹn jẹ́ ìyẹn jẹ́ ni tí ó jẹ́ káàmù náà pé àrànṣe ọlọ́run ò bó ṣe lè wù kó pẹ́ tó káwọn ọ̀tá máa lọ kí máa bọ̀ tó kó máa dàbí pé kò sí ìdán tó ìyẹn ó sì fọkàn balẹ̀ pé àrànṣe ọlọ́run ọba àríkẹ́ lágbọ̀ wá. ọlọ́run bá ń sọ fún wa nígbà Yusuf wípé حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء wàlá yọrọ dùbà àṣùnà anìlẹkọ mìíràn mùsùlùmí nígbà táwọn ànábì Ọlọ́run lépò wípé wọ́n fẹ́ẹ́ lè rò bí pọlọrun ọba àlepẹ ọlá ò tiẹ̀ jẹni tí ó rà wọn sí má ó fẹ́ẹ́ lè débẹ̀ kò débẹ̀ ó fẹ́ẹ́ lè débẹ̀ ìgbà náà lọ́lọ́run tó máa wá rà wọn sí wọn náà ìgbà tí ń fẹ́ ń dàbí pé àbí ìwọn alọlọrun máa ọlọ́run bá sọ̀rọ̀ aláàlú أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معهم معه متى نصر الله ألا إن نصر الله قريب يعني نصر الله بلو الجنة شداعية كما جنت دقمنا أولي تمون كامل تقو لا إنه بسيا إيه نبى يسوع عليه السلام في داعية أولو كفسنا الله ما بي مسلمة تونا بدو تون سوا يكا لكا توكا كفوا من قومي كتوم بيمبى بينا ما بعد الله ما بسالي فون يكا أتيجي بسم الله يسوع عليه السلام أتيجي نبى محمد صلى الله عليه وسلم هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Jazakumullahu khairan. Fọ́nà bá sọ Ustaz wa lẹ́sìn dáadáa. Ustaz, èèyàn kan béèrè ní pé ṣé kí báwo làwọn tí wọ́n ní mọ̀ àwọn tí wọ́n ní mọ̀ ní báwo lọ́mọ ẹ̀ ṣe dáwà. Àwọn tí wọ́n ní mọ̀ káwọn ti gbọ́ pé àwọn àfáà kan ní pé káwọn tí wọ́n nímọ̀ kí àti wọn bá gbọ́ yín dáadáa ìjẹ́ ń bẹ́ẹ̀ ní kí àwọn tí wọn ò nímọ̀ báwo ni kí wọ́n ṣe ṣe dáwà ẹni tí ò bá ti nímọ̀ kó má ṣe dáwà wọ́n máa ń ṣe dáwà fóun tiẹ̀ ni ẹni tí ó ṣe dáwà yóò jẹ́ tí ó nímọ̀ ẹni tí ò bá ti wá nímọ̀ ńkọ́ òun gbọ́dọ̀ wà nípò kí wọ́n ṣe dáwà fún òun ni òun ò tún gbọ́dọ̀ jẹ́ni tí yóò lóun fún òun àmọ́ torí tí ó nímọ̀ pẹ̀lú tí ìwà nímọ̀ nǹkan o nítorí wọn máa ṣe kí ni kí wọn máa ṣe dáwà fún kó mọ́lò wọn máa ṣe dáwà so eléyìí ni tí a lè sọ fún tọ̀hún yẹn. lọ́kùnrin ọ̀fẹ́ ẹ̀ ẹ̀ wọ́n ní pé àwọn tí wọ́n lọ ń ka ìwé wọn máa lọ ń ka àwọn nǹkan ọmọ àlùbí àwọn ọmọ lọ ka jíra wọn máa fi ṣe dáwà bóyá tíra ni àbí nǹkan kan bóyá dípò ló lọ kà ní àbí nǹkan táwọn èèyàn ti kọ sórí íńtánẹ́ẹ̀tì yóò lọ kà wọ́n máa tó dá wa ní pé ṣé èèyàn náà tọ́. ìran dáwà méjì ló wà dáwà tí ó jẹ́ wípé ó ń tàn fẹ́ jòkó síbẹ̀ pé òun làá mà sáfà ládùúgbò tá a máa rè fáàsì tá a máa lọ bá irú àwọn yìí ìkànnì wọn ka online articles ọ̀sọ̀ ẹ̀dá fáwọn ìmọ̀ ka online articles àbí ká máa ka àwọn ìwé tí wọ́n fò ìbò kọ́ lápèjúwe ah, for personal ah, benefit ló pọ̀ ló gbọ́dọ̀ jẹ́ lọ́wọ́ pẹ́pẹ́ àwọn ìwé yìí kọ́ wọn ò kọ́ ní kíkọ èyí tí ni ó lè sọ̀yàn dàfà fúnra yàn sòtún yàrá pé kò sí ẹni ọ̀nà míì tó ń ṣọ́ọ̀ṣì bóun náà ti máa ṣe dáwà fáwọn nǹkan yìí ó súnmọ́ kó lórí pé irinṣẹ́ yẹn ò pé fún bọ̀ ẹni tó lọ ń ka online articles àbọ̀ ń ka online books tó dẹ̀ mọ nǹkan tí ò da ó mọ nǹkan tó da kò sádùúgbò fún fáwọn tí ń bẹ ní immediate environment ẹ̀ bóyá ọmọ ló jẹ́ sí ni àbíyàwó ni àbá àbúrò ló jẹ́ sí kakíní yìí ò da má sí máa o kíní yìí ni ó máa ṣe bọ̀kọ́ ń tàn wá sọ ẹ̀ fáà ládùúgbò kó sọ ẹ̀ àfáà ṣé mo dábàá tiwa eléyà ní advice ẹ̀ ṣe ìjòkó níjọ́ ìjòkó àfáà ó rí kwaya ìjòkó tì mọ̀ tí tabalẹ̀ tó bá jòkó ti rú mọ̀ yẹn kọ́ wo pé ẹni kọ́ wo àfáà ni a discourage kí ẹ máa lọ ka articles àbí kọ́ máa ka ìwé tí wọ́n kọ káàkiri gbọ́dọ̀ àwọn nǹkan yìí ò lè sọ̀yàn bí dáìyà tí a jẹ́ olùpèpè sójú ọ̀nà ọlọ́run ọba àríkẹ́lá káàkiri àgbáyé so the only benefit tó ń tàn yẹn lè benefit jù ajẹ́ kí ni ajẹ́ personal benefit fún ohun tàn yẹn Ah, alam. àmín jazakumullahu khairan kí ọlọ́ba sọ ṣáàzù alẹ́ sàn dáadáa ó pé. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك